ìdáàbò fún ọlọ́run bá àlékún ìkí ọlọ́run òun àti ẹ̀yẹ ní ọlọ́run nípa òṣìṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam. Àkíra رياض الصالحين في أبواب النووي تعالى تشير إلى أنا والعباء وهاء القمر وتقديمه على غيره ورفع مجالسه وانتظار مرتبته باب báwo ni sọ fún wa pé àwọn tá a sọ yìí á máa gbọ́dá fún wọn ju àwọn tí àwọn síwájú níbi àpọ́nlé ju ẹlòmíràn yàtọ̀ àwọn ọ̀rọ̀. Bàbá rẹ̀ tó ní mímọ́ Àgbàlagbà á gbọ́dá fún kékeré wọn bẹ́ẹ̀ náà ni àwọn tí ọlọ́run bá dá lọ́lá bóyá látara tó lọ́ bá fi wọ́n sí ọ̀tá tó yẹ kí ní mímá kọ́lá fi bàbá dáadáa a máa pé àwọn náà síwájú àwọn táwọn ìṣẹ́ wa lè ṣe wọn. وَرَبِّ مَجَالِدِهِمْ Hidupku ma, hidupku ma, قول الهاري ومقابلته إنهما أكمل سميعا إليه كان فبسائي ثمانية توكيل العلماء كما تقول أو أربعة láti bẹ̀rẹ̀ pé bàbá náà bá èyí ti gbogbo ẹni tí òun náà ń pàlù mọ́ra bá pàlù èyí ti mọ́ làbá ọ̀. kò lẹ́nu pé ẹni ẹni ẹ̀yẹ lẹ́nu ẹni ẹ̀yẹ lẹ́nu ẹ̀tọ́ èyí ti ẹ̀yẹ àmọ́lé. Sùkà ó ní láàpá èyí ti gbogbo ẹ tí sábà ń pè láàpá ìrìn àpá ọ̀rọ̀. ó ti ní àwọn ọ̀wáàbí láti mọ̀ bóyá ẹni àpá ni ilé ọjẹ̀yà wẹ́wọ́n. Now, tàbátà olùkọ́ rí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n bá ti lọ́ra àbá ìsàbà olóòtú pé àwọn àwọn ní mẹ́rin fún àlùmíà àwọn àwọn ní àwọn àbá tí wọ́n ìgbéra àwọn àfa òun làwọn ogún àwọn ẹlẹ́bí ọlọ́run tó fi kalẹ̀ àwọn àfa rẹ̀. àlàbíyà àwọn ẹlẹ́bí ọlọ́run tó àwọn sọ yìí lẹ́nu ìlórí ìlú ìrìnà wọlé ìrìnà fúnra ẹlẹ́bí náà máa ń sàlàyé àwọn àfa kan lórí àwọn àfa kan sọ pé àwọn ni wọ́n rọ̀ القيامة قل يقوله أو قد ما نبي الله في كاله قلنا أفاده àmọ́ àwọn àgbà àwọn adájọ́ ọlọ́run ló tàn láti kalẹ̀ ọ pé ìkókó ìsúkò ojú owó kalẹ̀ pẹ̀lú ìdáwà fi dáwà wà fi kọ́ òbẹ̀rẹ̀ bí wí àpá àwọn atẹ́nu pápá lọ́wọ́ kò sí dé kò sówó bẹ̀ àti ìdí àmọ́ ilé ìlúwé lágbájá sábà ní olùgbàgbọ́ alówólọ́ inú táwọn èèyàn fi máa àwọn èèyàn láàbà lóde látara ti tù ẹ ẹni tí àpá rẹ nítorí àwọn ìgbà pé àpá rẹ sọ ẹ̀ lówó àwọn ìgbà ìgbà dá sọ wọn ní ìgbà tí òun lọ. Àlejò ọlọ́run ayọ̀sẹ́lá dáwà fún àwọn àlejò ọlọ́run bá èyí ti pé owó tó ń gbogbo lára wọn o. Ẹni wọ́n gbogbo lára wọn àlejò ọlọ́run àlejò ní àlẹ́yìn. Òun náà ni àmì àtàkùn ìbẹ̀rù ọlọ́run pẹ̀lú ẹ̀yìn àti ìmáà àmàlù bí ìmọ̀lù ìkan ìmọ̀lù tó ná àkọ́gbà. Ajẹ́gbẹ́ tá a fi lápá ẹ̀sìn àkókò nínú ìmẹ́ta lára rẹ̀. Àti jẹ́ àti mú báwa ní a fún báwa ní a fún òkú náà wá. Ìbá máa ń gbé ဲ့ဘာလို့လဲပါသွန်ကြောင်စက်မှာသာပဲလို့ဒီပြည်သူတွေဒီကျဲပြီးသာပါရန်အပါစင်ပေါ်ကနေအနည်းဆလလောဟ်အလ္လာဟ်ဆလမ်ဝတန်ယူမီအပါဘောဒီကပါတော့ယူရီအဝပါလူမကျဲဘောဆုံးရဒီဝါရတ်အန်ဘီယာအခါရီဒီဘက်တာ ọjà ìpínlẹ̀ tàbí ọ̀rọ̀ pé lára ẹ̀ èyí tó gbà tó bá gbá rí méjì tábà gbá rí méjì mo tẹ̀lé pé ẹyọ kan bẹ̀ ní ti méjì ìgbẹ́ ọ̀kan nínú àwọn ọ̀dọ́ ẹ̀dá ẹ̀ alákọ̀ọ́kọ́ bẹ̀ pé afá àkọ́kọ́ tó gbọdọ̀ pẹ̀lú ọlọ́run nínú àwọn olùtàgbọ̀ bá lára fáwọn لأن الله قال الله القرآن الكريم إنما يخشى الله من عباده العلماء الله لا وفي عرق ìpayà ọlọ́run lára wọn tí agbọ́dọ̀ bá bẹ̀rù ọlọ́run lára wọn wọn bá ìròyìn pàtàkì pọ̀ agbọ́dọ̀ wọ́n gbọ́dọ̀ máa fi ìròyìn ìbẹ̀rù ọlọ́run lò ní àbá. iná ń pè bẹ̀rù ọlọ́run ẹni wọ́n pè ní bẹ̀rù ọlọ́run òun náà ní bẹ́ẹ̀ni máa rọ̀ ọ̀tàlùkù àwọ̀mọ́ àwọn nǹkan tó bá jọ ọ̀ràn ayàn kéèyàn máa ṣe àwọn nǹkan tó wọ́n ṣe léèwọ̀ fún wa kéèyàn nígbà tí ìyọ̀ ọlọ́run òun la sọ pé nínú olùgbẹ́ka yìí méjì lè jẹ ọ̀kan bẹ̀rẹ̀ káwọn pé ẹjá mọ̀ ìgbẹ́gbẹ́ alákọ̀ọ́kọ́ ìròyìn ẹlẹ́ẹ̀kejì tá a gbọ́ wà lára ẹni tá a pè láàbá tábà wọn ní agbọ́dọ̀ máa sàpẹ́lẹ̀ rẹ̀ tábà wọn pé agbọ́dọ̀ máa fi ipò tó lọ́ba ti di àtàkì hàn A sì máa gbé síwájú ẹlòmíì tó yẹ sábà síbi àpáyé ó ní alẹ́ ẹ̀yìn ẹni gbọ́dọ̀ ẹni tá a fi lára gbọ́dọ̀ lẹ́yìn náà. irú mọ̀ kìí ti gbà pé olórí tó kù nù irú mọ̀ wò lágbọ̀dọ̀ bá lára rẹ̀ àlùmọ̀lámà nítorí ilé tó náà lónìí àwọn ẹ̀kọ́ táwọn èèyàn lọ kọ́ lé tó náà pọ̀ ẹlòmí ń bẹ ìdìnnú ọkọ ẹlòmí ń bẹ àwọn ọ̀nà bá a ti kọ́yàn bá a ti dáhùn ẹlẹ́kọ̀ọ́ dáhùn tẹlifíṣàn ló lọ kọ́ kọ́lẹ̀ lùmí ìsìnkú ló èyí tó rinlẹ̀ ni pé àáfà tó nímọ̀ nípa àkìtà àwọn ọ̀sùn náà ìmọ̀ náà bá lérò tó ní ìmọ̀ nítorí pé ogún táwọn àbá alábí wa fi kalẹ̀ àti Muhammad ogún tó fi kalẹ̀ lórílẹ̀ ìmọ̀ àlùkùnhán àti sunna òun náà làwọn ojú òmúra àmì kìí sì mọ̀jú gíráfì ẹ̀yẹ́ lè fi èdè lábáwá tó fi wájú gíráfì ẹni yóò máa jẹ́ àbá bíbélì yìí níbi ìmọ̀jú gíráfì àbá pàtàkì nígbà lórí àyè òun ni àbá tó ní mọ̀ nípa àlùkùnhán àti النبي تراكم فيكم امرين ان كملوا الى الله منكم خالقين سباق لايدا تيمون الذي ni kuna alama kwao kuna alquran alisuna muhammad sallallahu alaihi wasallam sababu nzima ni kwa kitabu na sunna kama ni masharia elekeka oni والأنعام المسلمين ìmọ̀ tábà wá ní òní ẹ̀rí pé lò kó máa lo ìmọ̀ òun la ti sọ pé nínú mẹ́ta yìí méjì lè gbé ọ̀kan bẹ̀rẹ̀ ẹni tí ó lo ìmọ̀ ìgbàlọ́ pé àtàkùwà ìbẹ̀rù ọlọ́run kí ló ń pèsè ọlọ́run olùkásí tọ́lọ́ ọba ní á ti kájìnà sí sí olùkájìnà sí ìtẹ́kùn ní ìtẹ́kùn ní pé yàn ló wọ̀ náà kò sí ní jẹ́ yàn ló ìmọ̀ tó fi hàn tó àbọ̀dà àwọn tó fi láàbà ẹ̀ta lè fi láàbà rẹ̀ ẹwà yóò wà lọ́wọ́ lọ́wọ́ lórí àwọn ọ̀rọ̀ ìmẹ́lẹ̀ta yìí ò tẹ ìpínlẹ̀ rẹ̀ lómi náà kò kọ́ ní màṣẹ̀ríà kò ní màṣẹ̀pá kìtáà kò ní màṣẹ̀pá súnà ẹ ẹ̀kọ́ mi lọ́kọ́ pẹ̀lú ewúke kó yé mi tó ti bẹ́ẹ̀ náà ẹ ẹ̀kẹ́ wọn bá fi ń lo kìtá pàtó sọ́nà kìtá ń pèlè bẹ́ẹ̀ ọlọ́run ọ̀hún lára rẹ̀ so tọ́ba ní kásá pẹ̀lú àwọn àfa gbogbo àwọn àfa ìpín ọba kẹ́nu àwọn àfa tí wọ́n ń pa àlèkà sẹ́nu ọba sọ́nà lẹ́nu Muhammad wọ́n ti lè wọ́n ti lò ó. bá ní kúrì wà nábì ìsọ̀kùnra àyẹ̀sẹ̀ wí sáàlẹ̀ tí wọ́n dọ́gba ara wọn àyẹ̀sẹ̀ wí tí wọ́n ṣe tí wọ́n lè dọ́gba bí الذين يعلمون والذين لا يعلمون ẹni tó máa àtẹni tó máa àti ìṣúra. àlejò túmọ̀ òní túmọ̀ láéláé. àyùmọ̀kan tó máa ń jọ àyè òun gan ló ti wá láwọn pọ̀ bí ọ̀rẹ́ mi. àyùmọ̀kan kọ́dà ìyapa náà ti ní fàyàpá pé ìjọba ìjọba ìjọba dá lówó àyùmọ̀kan. àfọwọ́ aráyè lọ sí ọlọ́run lára rẹ̀. wọ́n ní لو سكت من لم يعلم ẹ̀sọ́kọ̀ọ́kọ́ ló ti là. tó bá yẹ kó àwọn tí wọn máa bá dákẹ́ ní àwọn tí wọn tó bá dákẹ́ ní wọn tí wọn máa ń fi wọ ara wọn ní. níta ló pè ní ìyàpá àbájáde yìí. ọ̀pọ̀lọpọ̀ lónìí wọ́n ń sọ tí wọn ò mà nípa ẹ̀sìn ọlọ́run. so àlejò ni wọn ò ṣe é fi gbéra wọn láíláí ẹni tó máa àti tí ó mà fún ní ọ̀la wọn. Mo lè fẹ́ ẹni tí ó mà yóò máa fi tọ̀ yóò máa fi kábà ilé látara ìgbà. Ẹ wo ní wàdà lé. Ẹni ní sọ̀rọ̀ wà ní ọ̀sẹ̀lẹ̀. Ó ní bí èèyàn bá tọ̀ àbó sí gbọ̀nsẹ̀ bí lọ́ba rọ́gbìn ìyẹn lè fi òkúta àbáwọn kan bí tó bá jọ òkúta bí ewé pépà hmm, ìyẹn lè fi mara rẹ̀ ẹ̀rọ látara ìlànà ẹni tó tọ̀ kò wá lórí wọn wọn tutọ́ sí ilé ọmọ kaba yìí wọn bẹ tẹ ẹwù ẹ̀rọ wà fún un ṣe fún ọ̀rọ̀ àwọn. Ànábì sallallahu alaihi wasallam ń ṣàlàyé nípa àlàfo tí ń bẹ láàrin tó mà dé tó mà. Ànábì ni àpèjúwe ẹni tó ní mà àtẹni tí ò Ọlá tí ń bẹ láàrin àwọn méjèèjì. Ẹ bí àpèjúwe ti bẹ lábí ọlá bẹ láàrin òṣùpá àfìràwọ̀ ni. ẹni tó mọ̀ ẹni tó mọ̀ òṣùpá ẹni tí ó mọ̀ àwọn ìràwọ̀ ẹ wo àwùjọ yẹn ẹni rí pé òṣùpá ẹyọ kan náà ìràwọ̀ sì ìràwọ̀ níye tó ti bẹ́ẹ̀ bí àwọn ti pọ̀ mi táwọn náà mú ní mọ́lẹ̀ tí wọ́n lè tí ó sùn fáwọn bá yọjú ìmọ̀lẹ̀ òun sàmánú rẹ̀ nílẹ̀ ìyàgbọ́sẹ̀kọ́ tó àti ìmọ̀lẹ̀ ọ̀sán pàdé. bó bá wá yọ ọ̀dọ́ ìpàdé kẹrìnlá tó bá yọ tí gbogbo ọ̀rọ̀ àwọn wọlé á sì máa ṣàǹfààní pẹ̀lú ìlú pẹ̀lú ìmọ̀lẹ̀ ìṣùpá. sọ àmì tí wọ́n ra olúwa ni wà bí ìlú ọmọ eléyìí ìbéèrè ìbéèrè tí a ti béèrè tí a ti ń takò ìyàn ní iṣẹ́ ẹgbẹ́ fi wọ́n wéra wọn kọ́rọ̀ bá béèrè ẹgbẹ́ fi wọ́n wéra wọn ẹni tó ń mọ̀ àtẹ̀tí ò ní dọ́nà dọ́nà kì í gbọ́dọ̀ wá pè lọ ká dáhùn pé ọlẹ́ máa ń pè lọ pé ta ló bá ti dáhùn pé tó mọ̀ wọn ò ní kó ní kó rà lẹ́lẹ́ ẹni tí ó mọ̀ látara ìmọ̀ Amen. ìbàjẹ́ pé àfa àfa ẹ̀rọ wa tẹ̀lé náà àfa ẹ̀rọ wa bá mi lé àfa ní ìgbà fún ìjáyà àmọ́ ìtọ́ burú jù lọ òun ni aláìmọ̀kan tí fá ìmọ̀kan ti lọ kí ló fà ilé ìlẹ̀ ìgbọ̀n àbá ń sọ ẹni tí fá bẹ́ẹ̀ ni bíbíà ohun ní jáì ju ẹ̀sẹ̀ lọ onírànà ẹ̀sẹ̀ kìí ṣe pé bíbíà náà ní káàkiri àmọ́ ẹ bá ti bíbíà kò ní rí rí fóònù jẹ lọ́wọ́ kọ́dà máa bẹ lọ́wọ́ kọ́mọ pa òlélẹ̀ lẹ́nu ẹ pé àwọn ẹ̀sẹ̀ táwọn á bíbíà bá máa ti máa lọ àwọn bíbíà wọ́n máa fi yàn wọ́n máa fi yàn wọ́n ní ọlọ́run àti ìjọba lọ́wọ́ ẹnì kan lè máa mú sí kó máa jáde lẹ́nu ọlọ́run sí ọjọ́ lọ́wọ́ ó lè máa bọ̀ ọ́n sábà máa kẹ́kọ̀ọ́ sí bẹ́ẹ̀. ìmọ̀ ń da sọ̀rọ̀ sáà ń pè ní onímọ̀ ọlọ́run bá lọ́ọ́ gbọ́dọ̀ àti mọ́ àwọn. tọ́wọ́ tó fi gbé lẹ́ẹ̀kan sí ọkà àbùkù ọ̀túnmọ́nù tó jù lẹ́ẹ̀kan sí. náà wọ́n ní òjíṣẹ́ ọlọ́run bá ìjọ ọlọ́run máa bá ó sọ pé èkó mú ikọ̀ wò àkùrọ̀rù wọn lè kí káàkiri ni a máa fi ṣáájúwájú àwọn èèyàn pàtàkì lọ níbi ìran. Ẹni tí ó máa jẹ́ ìmáàmù fáwọn èèyàn ní ẹgbẹ́ ìyẹn ìmáàmù nísìnyí, àwa rí àwọn mẹ́wàá àbí wo tó bẹ̀rẹ̀ ní wá ń wá wá wá ìmáàmù kìí ti fẹ́ wò pé ọmọ ìmáàmù rẹ̀ mú kìí ti fẹ́ wò pé aráàlú wa lé yìí kó ní ìlú wa kàn wá máa tú wa fún wa kàn wá ní Ìlọrin ẹ̀mú. bẹ́ẹ̀ bá ń pè é kọ́lé báyìí fún ẹwà sí ìlú wọn bá ní kalẹ̀ mọ́. àmì mi ni tẹ́ ti pé àwọn tẹ́wàá ti gba ẹni wọn jẹ́ ìmáàmù yìí ẹni tẹ́ bá rí kó máa wà ní àdúgbò ẹgbẹ́ ẹ lọ níbi kíkà kùhán àwọn èèyàn ti ju ẹgbẹ́ ẹgbẹ́ lọ wọn. nínú pé àwọn aláwọ̀ ti kò sí ẹni máa kà tó ẹni máa kà tó kò sí ẹni ha tó àwọn ọmọ kà tó àwọn ọmọ. àyẹ̀wò ẹni sọ̀rọ̀ lọ́wọ́ àwọn ẹ̀rọ sáà ẹ̀ ti ń jẹun àyẹ̀wò ti ó ti jẹ́ àwọn aṣíwájú àwọn tí ìwọ la aṣíwájú. kí ló fà á? nítorí ọ̀rọ̀ wàrà àdì. Àdúgbàdì ìkànnù tí ní ìrọ̀ àti sàwà. Bẹ́ẹ̀ bá wá rí pé ẹ̀sìn ìdánwò fún wa, ẹ wá rí pé bá Kùrọ̀hánì wọn kíkà rẹ̀, èyí bá kan náà ní ọgbà ni wọ́n fẹ́ bákan wọn. فأعلاهم السنة فأعلاهم السنة ìgbà wọn ni ẹ wá wo tàbí ọ̀sán náà pàtàkì jùlọ ó kú kẹrin tó dáàbò yẹn tó máa tó kí o kí ọ̀rọ̀ bá dàrú níta ìyẹn gbé ẹ̀ súnà ní bí ó bá dàrú níta ìyẹn gbé ẹ̀ nígbà tí ó bá yẹ kẹta ní kí ah, ni pé súnà tó ló gbé a èyí ti sọ̀rọ̀ máa lẹ̀ èyí ò fún máa lẹ̀ èyí máa ń dábìlà èyí ti sọ̀rọ̀ tó ní ọ̀nà nípa súnà ẹni tó lè pàdé ẹni tó lè pàdé ẹni tó ní ìlànà yẹn tó kò sí sáà ní fún wọn ẹ̀sìn wa nígbà tá a ti di báyìí tí ọkọ̀ wọn di báyìí ó náà ní sábọ̀ yẹn ẹ̀sìn wa ní ìdájọ́ فعلمهم بالسنة النبي صلى الله عليه وسلم تقاتل فيهم فإن كانوا ìsúnà ìsàwá bẹ́ẹ̀ bá wá rí pé níbi ìsúnà àlẹ́bí náà lọ lọ́wọ́ àìwọ̀ sẹ́lá. tí wàá rí pé níbi ìsúnà àlẹ́bí náà lọ́wọ́ àìwọ̀ sẹ́lá náà ní mímọ̀ rẹ̀ fún ìjọba mẹ́ẹ̀ ẹ̀fọ́ fún ìjọba ti kùnà fún ìjọba ti súnà bákan náà àlẹ́bí náà fún ìfá dáwọ́ ọmọ ìyẹn. Kalau ta ló kọ́kọ́ sí ìgbéra nù wá ta ló kọ́kọ́ sí ìgbéra lọ́dọ̀ wáyé àyè àwa ìlú ọgbà nígbà tá a wọ́n kó hàn táwọn mùsùlùmí náà ta ló kọ́kọ́ gbàgbọ́ yé lórí kéèyàn gbàgbọ́ yé ẹ̀sìn àti àkọ́kọ́ ní ìlànà àní mi ní ẹ bá kó ṣe lọ́dọ̀ ọ̀dọ́ wọn mú láyé wọ́n sì ní kó jáwé ní bọ́ọ̀lù ti kíra ẹ̀sìn tó lọ́la sínú. àní nípa ìka obìnrin ní ọ̀rọ̀ ìlọ́wà ọmọ àkúdára ọ̀hún sínà ọ̀sìnà ẹ bá rí ìyá ní ọmọdé ọ̀rọ̀ náà tó kàn án lọ́lẹ́ kíra anábìrin ẹ̀wà òun ní ìgbìmọ̀ ìmọ̀lá òun ní ọ̀dọ́ ìwé ẹ̀rù pé ẹ̀wọ̀n bá lórí wá lórí báwọn bí àwùjọ ṣe ní bùkátà ló wọn ti nà. ẹnu tí wọ́n ti kí ó lè ní ìmọ̀ sí akẹgbẹ́ rẹ̀ àmọ́ sáà kò lọ bí erí. kìí ṣe kọ́ bí erí ọdún erí lásán àwọn tí ń bẹ lọ́dún àǹfààní ti tẹ́lẹ̀ ọdún erí pọ̀. nítorí pé wọ́n á lọ bí erí òun ti rí rí. àwọn tí wọ́n ti sọ ní erí àwọn nǹkan abẹ́fẹ́ kó fi sùúrù ṣe tẹ́lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ sí ìjẹ́ aṣíwájú láti máa ń rìn àgùn bí ẹ bá ní mà tó yọ ọmọ ẹgbẹ́ àtẹ̀tún ní mà tó tẹ́wà lára mo lè fi ọ̀rọ̀ mo lè fi ọ̀rọ̀ wọn. òbí erin máa ń dààmú yà bí bá fi ọmọ ẹgbẹ́ tó ní ọdún erin rẹ̀ ọdún ó máa hàn nínú ìmọ̀ rẹ̀ bí ìgbìmọ̀ ìmọ̀ ní ẹja gbé mọ́tò kò bẹ́ẹ̀ èyí àbàbà tó wà ẹ̀ta ní ṣùgbọ́n ẹ̀ta ní ṣùgbọ́n torí ìrírí tó ti rí sòkè hàn ló pé ọdún eré òní kan ti bí mà ha àdéhùn ìgbẹ́ yà wọ́n pé ọdún eré kan ti bí mà kí ló bá káyọ̀ ti di gbọ́ lánàá ó ní ọ̀la ni níbi kọ̀ọ̀lá ẹ̀wọ́n tó ti wọ́n pé akọ́ńdọ́lá ló wọ́n láti táyì ní ọ̀yà tẹ̀lé ẹ̀tọ́ sí ní bíbá wọn ẹ̀tọ́ sí súnà ẹ̀tọ́ sí bíbá wọn jíjírọ́ ẹ̀tọ́ sí nípa ẹ̀wà kọ̀ọ̀ká ẹ̀tọ́ sí bí ní ìwò bẹ́ẹ̀ ẹ̀wà balaba náà. Torí ìrírí àgbàlagbọ̀ ti rí èyí ti lọ sí tẹ̀lé sí. Tó pé àwọn kan àwọn kan nínú ọmọ nínú ìjọba ṣe láti òjò lóko sẹ́ni tí yóò lọ́wọ́ ní dàmú àwọn nǹkan tí ìjọ́jọ́ lè máa dààmú òun lélé òun ti kọjá lélé ẹ̀ pé à àwọn hmm, náà ṣe wọlé yìí àkọ́kọ́ àjọ títí ìdápẹ̀lú kiri nù àti àjàmì ìdáǹkọ okùn ọdún okùn ní ọ̀rọ̀. Àlejò sọ̀rọ̀ lọ́wọ́ àìwọ̀ sọ̀rọ̀ láti ẹ̀gbọ́n mi. Àlejò wọn ti gbàgbé wọ̀lẹ́ لأمن رجل الرجل في سلطانه على من ينظر ìgbà wíwá wà fúgbà tí pé ìta sọ yìí ò tẹ̀ àtẹ̀lé lò wọn lè wó ní ìyẹn ẹwọ tó kàkùnrán lè ẹwọ ìgbà lèsì ẹwọ yéèrè àdúgbò ní bàlájà fún mẹ́rinà rọ́jò òun rọ́jò là fi sùtọ́ọ̀nì àdúgbò ẹnì kò gbọdọ̀ ṣe ìmáàmù fún ọkùnrin náà ò lè ṣe ìmáàmù fún ọkùnrin àtibẹ̀rẹ̀ lẹ́rùmí níbi ọ̀la rẹ̀ láàyè rẹ̀ wáyé ní ṣe ìmáàmù ọ̀bẹ̀ wọn ìrọ̀lẹ́ àti tó bá yọ̀ láti sánú lábòjú ní ti ìyẹn lọ́dún ká ọ̀lẹ́jà báyìí ọ̀lọ́kọ̀ọ́ ló lọ́wọ́ kọ́dà ó ṣe ń jẹ́ pé wọ́n lọ fi ilé ilẹ̀ mọ́sálásí ní máa ṣe ìmáàmù bẹ́ẹ̀ wọ́n ní sùpọ̀ màáyọ̀ olúláyọ̀ ọ̀lẹ́ ibi lọ́ọ̀bì mà ibi kò hàn ọ̀lẹ́ ibi lọ ibi súnà ọ̀lẹ́ ibi lọ ibi tó ní àwọ̀ akẹ́kọ̀ọ́ bí ẹni náà ọ̀lẹ́ ibi lọ àdébìí kò fi bẹ́ẹ̀ náà títí ó ti jẹ́ ìmáàmù bẹ́ẹ̀ wọn náà ọ̀pọ̀lọpọ̀ ṣe ìmáàmù lé òun náà ló fi tọ́lù lẹ́yìn rẹ̀ ó bá wò pé òun náà máa lè lo ẹ̀kọ́ mi ṣe àwòkíni ìdàmẹ́ ìtàkọ́lé àpá ẹwọ́n bá yẹn òun náà wà á kù lọ́jọ́ lé àpá wa ṣùgbọ́n táwọn afẹ́yìn ti wọ́n ṣe àti sọ́kùnrin ayẹyẹ ni kọ́dà wo ti ń gbà gbẹ́mẹ́lì ẹni òun gan èèyàn ní ìlú lọ lọ́jọ́ èyí èyí ti lè mọ̀tì lọ́gán ìyẹn ti àpọ́nlé fún un àbí kò gángan nímọ̀ gbìyàn lọ ó sì jọ ọ̀rọ̀ sí èyí tó lè tẹ́gbẹ́ ọmọ yẹn èyí ó lè fi tàwọn sí ìlànà ẹ̀dá àpàdé àwọn àpá èyí àwọn àjọ àwọn àpá wa ọ̀pọ̀lọpọ̀ gbà àpá wa bẹ́ẹ̀ lọ́mọ ìmọ̀ ọ̀pọ̀ ẹ̀rẹ́ tó bá ti láyé ìnáwó ìgbà tí wọ́n lọ bí abá àgbà ní ayé ayé a àǹtà ìmáàmù náà àǹtà ìmáàmù náà náà ń sọ mẹ́wọ̀n ní èyí tí wọ́n ní ìmáàmù kọ́ àǹtà àdìmù náà afọ àwọn ẹ̀rẹ́ jẹ́ àgbàlagbà ní ilé ẹ̀dùn ẹ̀rù lọ́wọ́ inú gbà yẹn lọ látàrí ẹ̀kọ́ táwọn afá rẹ̀ ṣe ń tàn án mọ́ múra wọn àgbègbè wọn yẹn làwọn afá ti máa yẹ yàrá wọn àwọn afẹ́ yẹ yàrá wọn àfàwọn sàmáyà rà ní bí ká tó wá ìbò sí ìròyìn orí pé tán ọ̀dẹ̀ pínlẹ̀ tó wá kò sí ẹ̀mọ̀ yẹn pé bẹ́ẹ̀ ń tàn kọ̀rọ̀kọ̀rọ̀ bọ́lọ̀ bá ti ní owó ibẹ̀ iṣẹ́ yìí ní ẹ̀kọ́ náà tó owó ìgbé tó ti dá tó ti lẹ́yìn lọ sí ẹlò àwọn àbí àwọn agbára náà sọ èdè kó ní sáà ti ya pa àwọn àti ìgbà tó ti bẹ́ẹ̀ bí náà ti sọ ẹ̀kọ́ tí mo náà àyè máa ń pààlà nínú ဘုရားကြာအင်္ဂါပါပါတကယ်ကိုအဲ့ဒါမမဝါဒတော်ရီအဝလမစတုန်ဘုရားဒီအဘိဘာကုလိဘူဝါဆာယအိဒန်ဒီကုရ်ဟာန်ဘာကမဝါအမန်ဒီနာဘုမဆုနဒီဝါဆယာဘဝါဒီအဲ့ဒါဆိုအလ္လာဟ်ဆလ္လာဟ်အလိုင်းဝါဆလ Lord. Ìsìn ìmáàmù fúnyàn ní ilé ìyá. Ìtàlẹ̀ sọ̀rọ̀ máa wà lọ sánlá ti ń sọnù. Àmọ́ kéde pé àwọ̀ ọ̀run ni. Ọ̀rẹ́ tó ń kọ́ jùlọ lọ́jọ́ inú. Ọ̀rẹ́ tó ń kọ́ jùlọ nímọ̀. Àmọ́ ọ̀rẹ́ kó jùlọ ọwá lóyá. Mílíọ̀nù. Àwọn wá lè fi lè fún ọ síwájú ní láti sọ̀rọ̀ lọ́wọ́ láti sọ̀rọ̀ yìí. ولا يقرب ببيته على تكريمه لا بإذنه النبي صلى الله عليه وسلم قل قد ibisi ó jẹ́ ààyè rẹ̀ yìí náà ti ti lọ́wọ́ ẹgbẹ́ bẹ́ẹ̀ bá ní ní ilé ìyẹn nígbà ààyè ààyè á tí ó dé àyè èèyàn aláàtìtì ẹ̀ náà àti ẹ̀rọ àti ìyìnbọn àti kó sì dòwó bẹ́ẹ̀ nígbà tí èèyàn àgbẹ̀rù yọ̀ǹda rẹ̀ àfi kó jẹ́ pé tí ẹ bá wọlé èèyàn ọ̀rọ̀ ṣàdédé ju owó fi kan àkókò ní orí máa gbé ìpín àti ẹ̀rọ ti mọ̀ tí ẹ bá wọlé èèyàn ọkọ̀ náà gbóná òun ló mọ̀ sí ẹ̀kọ́ ìdókòtì tí ò ní jẹ́ para fún gbàgbà. အဲ့ဒီကတော့ဒီကတော့ဒီကတော့ဒီလည်းအကျိုးပေးရတာအဝဲလည်းအဖောက်တော်လို့သိတယ်။ဒါပဲ။အခုလည်းဒီတော့ဒီကမ္ဘာရဲ့အရောပေါ်ကြတော့တဲ့ကဒီလိုနေမှာဆိုဒီမှာဝင်လေလေဒီတိုင်းတော့ဒီကိုဒီကအဲဘောင်းလာပြည်ပြီးအဲ့ဒီကိုဒီသူကြားတယ်ကောအမှန်တန်အကြံလို့ပြောပါမှာမလေးက tí ó lọ́wọ́ láti fún láyé àìsàn orílẹ̀ èdè ìtàlẹ́lú bẹ̀rẹ̀ pé ọlọ́wà tẹ́lẹ̀ fún ààrẹ wọ́n ti ọlá fún àwọn onímọ̀ àwọn àti ọlá fún àwọn onímọ̀ ọlọ́wà lọ́wọ́ àlàbí ìrìnàjò àlùkọ́ ìṣàdà ìṣàmì ìṣàdà ìṣàdà Okay.